الله عنه قلم قبان يونسي وصوت أنا محمد صلى الله عليه وسلم مثل إذا يدي dáúdá ní tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ní wá nínú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ muslim wa tí wọ́n ń darí fún jẹ́tò yìí gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ friday náà lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one ìlú ìlọrin ní kwara state gbogbo ọjọ́ ìkàwé tó ní àgbo wọ̀nyí zero eight one zero eight three one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one.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 أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار دواتي عن بويت والدين يسر هنا نيوت برباي أكروا قلوبنا السلام عليكم ورحمة الله وبركاته آه إتوتي wọ́n jẹ́ nǹkan tí aláàjì wa bọ́lá sàrùmí bọ́láńlé sàrùmí òun ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ fún ìrántí àwọn bàbá wa mẹ́ta bàbá wa aláàjì ibrahim magaji sàrùmí bákan náà aláàjì adébáyọ̀ salami rock sàrùmí so bákan náà aláàjì ali yusuf alebe sàrùmí aláàjì ali sàrùmí alebe so aláàjì bọ́lá sàrùmí àwọn ni wọ́n ṣe ètò yìí bí kò máa jẹ́ ìrántí fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́lọ́kọ́ bá wa ṣàlékún dáadáa fún aláàjì bọ́lá náà ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́wọ̀n ọba tí mo ṣàlàyé pé kókó pàtàkì láńlá tí ọlọ́wọ̀n ọba fi ní ká gbàwẹ̀ rọ̀mbọ́n fún ọgbọ̀n ọjọ́ ẹni pé fún oṣù kan àti kó dín ní ọgbọ̀n ọjọ́ ní ọjọ́ kan ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa pé la'allakum tattaqun òun náà ní kẹ́ ẹ fi lè bẹ̀rù ní ọlọ́run ọba ó túmọ̀ sí pé ìbéèrè láńlá lélẹ́yìí tí ẹnìkan kan gbọ́dọ̀ máa bira rẹ̀ wípé al hasaltu ala taqwa al ana minal ṣé mo ti wà nínú àwọn olùbẹ̀rù ọlọ́run báyìí ǹjẹ́ mo ti rí ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run fẹ́ ká níbi àwẹ̀ gbígbà ẹ̀rí àwẹ̀ náà ni ó ti dé ìdajì lónìí yìí Allahu akbar ẹ̀rí lánàá náà ni ẹni tó bá ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run lérí àwẹ̀ tí ń gbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínú rẹ̀ ó dùn lálẹ́ àná yìí ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run kí àyà ó kà láwọn tí wọ́n mú àwẹ̀ ṣáájú ọjọ́ àwẹ̀ ẹ̀rí àbáwọn tí wọ́n mú àwẹ̀ lẹ́yìn ọjọ́ àwẹ̀ pẹ̀lú agídí ó káyọ̀ kà wọ́n lánàá torí gbogbo ẹni tó bá wo òṣùpá lórí pé òṣùpá yẹn pé lánàá ó pé tí ń jẹ́ pé òṣùpá ọjọ́ kẹrìnlá albadoro àná lọ́yọ̀ tó ọlọ́run kọ́ máṣá sànú fún wa o náà tí mo ń bá lọ kó ṣe wá lólùbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run mo ti ṣàwàlàyé àwọn oore àwọn tàmárọ̀tù rẹ̀ àwọn fàwa ìdẹ̀ àwọn kan tó máa ń ṣe sínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn òun ni pé ìbẹ̀rù ọlọ́run ọba àmọ́jẹ́ kéèyàn jẹ́ ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí àmọ́jẹ́ kéèyàn rí ìkúnlápá ọlọ́run ọba àmọ́jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó rọrùn bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run àmọ́jẹ́ kí ìyẹn ò lè dá òdodo mọ̀ yàtọ̀ fírọ́ tó lọ́wọ́ kan gáìdì yàn láti dá òdodo mọ̀ yàtọ̀ fírọ́ bẹ̀rù ọlọ́run ni máa jẹ́ kéèyàn jẹ́ wòlíì ọlọ́run bẹ̀rù ọlọ́run àmọ́ ṣọ́yàn níbi aburú àwọn ọ̀tá ẹ̀rọ ìbẹ̀rù ọlọ́run a máa ti sábà bí arzik kí aláàlí ìjẹ́ ìrọ̀rùn kódà bí ò bá pọ̀ ọlọ́run bó ṣe fún yàn ìbẹ̀rù ọlọ́run ó máa ń ṣokùnfà àlùbáríkà sínú ìgbésí ayé èèyàn ìbẹ̀rù ọlọ́run ó jẹ́ nǹkan tó ṣe pé yẹn máa fi ń rí láàdá ìlọ́po yẹn ni pé Allahu Akbar ẹlòmíì lè ṣe nǹkan tí pé kò fún alápèjúwe yẹn hundred naira ẹnìkan ti ná one million wàláyé one hundred naira yẹn ó lè one million lọ tó bá ṣe pé kíni òun fi ìbẹ̀rù ọlọ́wọ́ bá ná tiẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́ ni mò ń fa bẹ́ẹ̀ tó bá kan náà ìbẹ̀rù ọlọ́wọ́ máa ń jẹ́ kí yẹn ó dẹni àkọ́lé lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹ̀rú gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí mò ń kà yìí mo ti kà á ní ìjẹ́ ìjọ ọlọ́wọ́ bá ní inna akramakum indallahi atqakum ṣùgbọ́n ìlú ti yẹ ká bira wa ipe ìbẹ̀rù náà ìbẹ̀rù náà tà wí tá à ń sọ yìí bima tahsulu al-muslim ala taqwa bó ni mùsùlùmí ṣe máa ń rí ìbẹ̀rù ọlọ́run ọmọ ènìyàn báwo ló ṣe lè fẹ́ rí ìbẹ̀rù ọlọ́run ọba tó ìbẹ̀rù ọlọ́run bí wọ́n ṣe máa ń rí abdul istiqra'at wa tatabbu'at gbàtàwọn afá tí wọ́n jókòó wọ́n wọ́ wọ́n wọ́ wọ́n wá ṣa àwọn nǹkan kan jáde ìpín tí ìbẹ̀rù ọlọ́run bí ṣe máa ń wá fọ́ọ̀mù ènìyàn lélẹ́yìí àkọ́kọ́ ni fi'lu ma amara Allahu bihi nítorí mú yàn rí ìbẹ̀rù ọlọ́run òun ni pé gbogbo tí yàn bá ti ń gbọ́ pé ọlọ́run pàṣẹ ti àṣẹ ọlọ́run lélẹ́yìí àṣẹ ọlọ́run lélẹ́yìí kọ́mi ènìyàn máa ṣe wa ma amartukum bihi fa'tu bihi ànẹ́tọ̀ fọlọ́run ni pé ìgbà tí pa bá ti ń ka pé nǹkan tọ́lọ ní kẹ́ yẹn ní ti pa yín ká láti ṣe ni tí èsì kí bóyá ní tí apá yín ọ̀ka ẹjẹ́ rọra fẹ́ bí lójú díẹ̀ tí wọ́n bá ní ipá yẹn kàǹkàn ní nǹkan ẹ̀sìn òun náà nìkan tó ṣe pé àlàáfíà rẹ gbé kò í ṣe pé wọn lọ́kàn choose fún wa rẹ pé ah, ipá ni ọ̀kẹ́lẹ̀ yìí so iná làánú fi ni pé má amárùtù kún bìhí fa tùbìhí màsùpàpà ẹ̀tùn ẹ mọ ntí bá pa yín láṣẹ pé kí ẹ ṣe ntí bá ní ẹ ṣe yẹn ẹ yá ṣé o ló diwọn bẹ́ẹ̀ bí agbára yín lókùngbà tí pa yín bá ti ń kàǹkàn yẹn ẹwọn lọ ní ká kírun nígbà lẹbi wá ṣàlàyé rẹ ètò máa ń ṣe tọ́ à pé kípa yọ kàǹkàn anábìnrin salli qa'iman kírun lórí ìdúró wọn ni wa in lam tastati' tó o bá lágbára fa qa'idan jòkókó kí ẹwà anábìnrin ṣàlàyé ìlágbára wọn mi pé ó ń rẹ̀yìn ojú yẹn ń fì wọ́n ní kí èèyàn má dìde lọ́sítà èèyàn wà lórí ààrẹ náà nílé náà ni wọ́n ní ẹ má dìde o fàkà ìdàn kí lórí ìjòkó tẹ́nìyàn bẹ lè sọ pé òun ní kí lórí ìjòkó tó ṣe pé ipa rẹ̀ ti kákó dúró tó wá dúró nípa tó wá rí ṣubú tí wàhálà wá ṣẹlẹ̀ sí ẹnìyẹn ṣe lọ́run. so n tí yẹn mọ fi rí ìbẹ̀rù ọlọ́run ọba òun ní fíìlù náà amarọ̀lá òun ní fíìlù àwọn àmì pa láti وأول ما أمر به الله سبحانه وتعالى توحيده وإفراده بالعبادة أقول لهم كنت لا شفوها ولن يكاش لهم لك سسو يعني أولها توحيدها الصلاة يعني يعفوني قلت باني gbàtí ń ṣàlàyé nǹkan tó ń jẹ́ tó jẹ́ ọ̀ràn yàn lórí ọmọ ènìyàn توحيد ní awwaluha tawhid wa salat kò ṣe ọlọ́run ọba rẹ lọ́kàn ṣoṣo ọ̀kan ṣoṣo gbogbo tí ń jẹ́ ìsìn ọlọ́run má gbé fẹ́lẹ̀ mi gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe má gbà pé nìkan kan lè ṣe ẹ̀rẹ̀ ọlọ́run ọba òun ló ń jí kárìsì kí pọ̀ má gbà pé nǹkan kan kan lè má rìsì kí wá fọ́ ó rí gbogbo àwọn náà ẹ̀ gbogbo àwọn oògùn ẹ̀ yà òjò a ò lọ gbogbo àwọn olúgbòhùn rẹ gbogbo àwọn oríṣiríṣi ọṣẹ ìfiwẹ̀ ọṣẹ gógún ọṣẹ èyí tó ń fín èyí tó ń fín para subhanallah ọlọ́run ọba ló ń sọ̀yàn iṣẹ́ iṣẹ́ ọlọ́run ni nǹkan kan ní ò lè ṣe wallahu khairu hasibun wa huwa arhamur rahimin gbogbo àwọn nǹkan yìí ní tí ẹnkọ́ máa fi ń jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run nìyẹn ntọ́lọ̀ òun nìkan náà ní kó máa bẹ̀ ó ní kó máa páyà ó ní kó máa bẹ̀rù ó ní kó máa sádi Allahu Akbar irú eléyìí òun ló jẹ kọ́ mọ̀ pé ah wọ́n gómọ̀ mọ̀ lọ́kàn rẹ pé mò ń bẹ̀rù ọlọ́wọ́ bá mi bákan náà inú tọ́lọ́ ń pàṣẹ òun náà ni àpọ̀lá pé ká kírun ká kírun ìkọ́mọ̀tì sọ̀lá ká gbèrò dúró Allahu Akbar ẹni táwọn lè wá bí ṣe ń kírun yẹn tí ó ṣe dédé rí ọlọ́pàá lọ́dún àwọn tó bá ti ń kí wọn tó pẹ́ mọ̀ rí ìpayà ìbá búlúbúlú fọ́lọ́run subhanallah lórí ọ̀run ẹni pé wọ́n kẹrin gẹ́gẹ́ bá nẹ́bí sọ̀lá sọ́lá òṣè ní káàkì kára tí ó múyàn rí bẹ̀rù ọlọ́run yẹn yẹn ni pé gbogbo tó lọ ń ṣapa láṣẹ pé ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bákan náà wọ́tọ́rí kò máa nà hàn lọ́ mẹ́nìhíyà tó lọ ń kọ̀ pé ká jìnà sí tó tí ìwà ti jìnà sí tó pé wọ́n bá lé eléyìí ọ̀dà ó jìnà sí eléyìí ọ̀dà ò ó jìnà sí zina ó jìnà sí jìbìtì ó jìnà sí gbogbo àwọn nǹkan tí ó da ìgbanilójú ó jìnà sí àbòsí ó jìnà sí ibi tó bá ti ń tí ẹ mọ fi ń jẹ́rú bẹ̀rù ọlọ́wọ́n bá nìyẹn tó bá kan náà inú tí àwọn afẹ́sìn tí wọ́n tún sọ pé ó máa ń jẹ́ kéèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun náà ni fẹ́ẹ̀lù sunan Allahu akbar àwọn nǹkan tó ń jẹ́ sunan Nabi sallallahu alaihi wasallam kéèyàn máa ṣe kò má fojú tẹ́mẹ́lú rẹ̀ ìṣòro ẹlòmínì tó wá ti gbọ́ súnà ẹ̀yà ẹ̀rùkọ́ finá jó ni subhanallah alazim kíní kíní ń bá yẹn lẹ́rù ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni pé súnà yẹn náà la máa ń sọ pé àwọn bàbá yìí ń ṣe nílọrin ẹ̀rí àwọn bàbá yẹn ọmọ ní ọlọ́run kọ́ bọ́lákọ́lá nàbì kó gbé súnà nàbì sallallahu alaihi wasallam ga súnà òun lẹ́lòmíì wá ó wá di ọ̀tá ẹlòmíì nìsín kò fẹ́ gbọ́ Ah, ah, àwọn eléyìí ìbẹ̀rù ọlọ́run ọ̀nà tí fẹ́ rí bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ní ń wá káàkiri òun náà ni tẹ́rù fẹ́ẹ̀lú súnà ní wọ́n ń tún jẹ́ nẹ́bí nẹ́bí níbi ìmúra nẹ́bí níbi ìjẹun nẹ́bí níbi nẹ́bí níbi ọ̀rọ̀ nẹ́bí Allahu kí gbogbo ayé kó jẹ́ pé bóòlà nẹ́bí ṣe ni a ṣe ní gbogbo torí pé tó bá ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam wọn náà wò ó ní sìn jòrò tó bẹ́ẹ̀ tó ń ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam tó mọ bá ń di pálapàla tó mọ bá ń di jìbìtì tó mọ bá ń di olè tó mọ bá ń di zina subhanallah ṣùgbọ́n àwọn nǹkan yìí iná ni èèyàn gbọdọ̀ lákìyèsí tí wọ́n jí kéèyàn orí bẹ̀rù ọlọ́run yẹn tó bá kan tẹ́kùrù mọ́tàrkùl mọ́kàrù ha àwọn kankan mẹ́tọ́ kí mọ́kàrù náà máa ń pè bí a ilé inú òbúrú kìí ṣẹ̀ṣẹ̀ mọ́kàrù ni kí wọ́n wá wò pé a ìyìn sí ni máa ṣe nítorí tó ń jẹun tí ò da pé pé kìí ṣe ẹ̀sẹ̀ fóyàn tó tún ní ìní máa ṣe pé ìní máa ṣe tó àwọn makruhati yẹn òun náà pọ̀ ó pọ̀ bí kan ní pé ní ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam ó kọ kí wọ́n máa sùn láàrin Maghrib sí ìṣá láláì nídìí kankan kí wọ́n gbé ah ìní máa sùn láàrin ìgbà yìí tí wọ́n ní kí ló dé Ànábì ní àwọn máa sùn lásìkò yìí ni ṣé àkẹ́ makruhu ni kìí ṣe dandan kì í ṣe haramu kí wọ́n wá wú bẹ́ẹ̀ kí wọ́n gbé tó bá ń pè ní mọ̀kàrú yẹn kí wọ́n ra wọn fi kalẹ̀ irú ẹni yẹn ẹni tó ń wá ìjẹ́ olùbẹ̀rù ọlọ́run tó bá kan náà ádámù ta ẹrù bíi lè ṣubú ha ádámù ìnhìmá fílmù bá ha àwọn kan tó bá jẹ́ nǹkan ẹ̀tọ́ ẹ̀tọ́ ni nǹkan yẹn lóòótọ́ o àmọ́ kì í ṣe kó mo wá ṣe ní ṣe iṣẹ́ àti ibùhà ìtọ́wà rí síbẹ̀ ṣe mọ̀ nísìnyí kí wọ́n wọ aṣọ tí ìbá ti ṣe aṣọ tọ́lọ̀ ń ṣe léwọ̀ ó lè wọ aṣọ ọba ní owó aṣọ kó wọ aṣọ one million tó bá lò rẹ̀ ó lè wọ̀ mo bá kí wọ́n wọ pé ah instant tí fi wọ́n mọ wọṣọ one million yìí àbí tí mo wọṣọ five hundred thousand naira láti ń lọ máa wo ní twenty thousand tó o sì lágbára àti wọn ní one million tí a kí mo bá ní tọ́lọ̀ kẹlòmíì dérúkú yẹn so irú ìṣesí yẹn ni máa ń jẹ́ kí yẹn mọ̀ pé ah olùbẹ̀rù ọlọ́run lẹ́nu yìí ọ̀nà tí ó fi rí bẹ̀rù ọlọ́run ní kàn. tó bákan náà àdẹ́mu ta'arrudi lil asbat aw lil shubuhat àdẹ́mu ta'arrudi lil shubuhat ní tó bá ti rújú nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ kí wọ́n máa sọ̀rọ̀ kó ń bẹ̀ pé ẹ́ kìíní yìí ó rújú ìnídédìẹ́ pẹ̀lú kìíní yìí á ọ̀nà yìí ó burú ìnídédìẹ́ má padà mú àwọn àlàyé yẹn wá. so àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí náà ni àwọn àfẹ́ ìkùnrin wọn kàkàlẹ̀ pé ọ̀nà tí yẹn máa ń gbà tí yẹn fi ń jẹ́ yẹn fi máa ń rí bẹ̀rù ọlọ́run kí wá ní àwọn ìròyìn tá a máa rí lára ẹni tó bá bẹ̀rù ọlọ́run kí làwọn ìwà tá a máa rí lára ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba tí wọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó àwọn kan tí a máa rí lára rẹ̀ ni pé àbíkẹ́ni yẹn náà ń tó máa rí lára ara rẹ̀ torí pé ìbẹ̀rù ọlọ́run kò kí ń ṣe nǹkan tí èèyàn máa ń mà ó lè mọ́tẹ́nìkan ọkàn lè rà pẹ̀rẹ̀ rẹ̀ dé àmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ń mà wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa olúwa ni ẹ má fọ ẹnìkan mọ́ pé lágbájá olùbẹ̀rù ọlọ́run ni o lágbájá olùbẹ̀rù huwa a'lamu biman ittaqa olúwa ni mímọ mẹ́rin tó bẹ̀rù mi o mi ni mo máa ah, o opportunity ni ò tí ì ní ìjọ tẹ́lẹ̀ mi bá rí opportunity owó yọ lẹ́mọ̀ pé kò bẹ̀rù ọlọ́run mọ́ ìjọ tẹ́lẹ̀ mi bá rí opportunity yìí yọ òun pé kò bẹ̀rù ọlọ́run kọ́lẹ̀ lomi Allahu akbar ìjọ tẹ́lẹ̀ mi bá rí àǹfààní àti mọ báwọn èèyàn sọ̀rọ̀ ìjọ òun pé ah àtẹ́ni yọ bẹ̀rù ọlọ́run bàbá yìí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòun náà ni pé ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run olùwà ní ẹ mọ̀fọ̀ ẹnìkan mọ́ wọ́n á ẹ̀ láwọn ìmọ̀ nìta kọ̀ ìmọ̀ mẹ́ni tó bẹ̀rù mi o ẹ̀rí ànẹ́bìtọ̀ lọ sọ́làmù wá yan ibi ká tẹ̀wá sọ pé wá rí yẹn láyẹn tán orí yẹn láre tán orí kọ́kọ́ rẹ̀ ó súnmọ́ ó bá rìn ẹjọ́ travel ẹjọ́ jáde ẹjọ́ sí gbogbo ẹ̀ lẹ́jọ́ áá ah, ah, wá rí tẹ́ni yìí tẹ́ dáadáa náà nìyí máa ń lára ẹni yìí ìbẹ̀rù ẹni yìí dé áá ah, ah, ẹni yìí ìwà rẹ̀ áá ah, ó súnmọ́ bẹ̀rù ọlọ́run púpọ̀ mo rò pé ní ọlọ́run mo rò pé mo rò pé olùbẹ̀rù ọlọ́run ni àmọ́ tọ́ ọlọ́run mọ́ jù mí lọ ẹ̀wò nítọ́lọ́run fẹ́ ká ṣe nù nítọ́lọ́run fẹ́ ká ṣe nù. torí àwọn òun ni kíyàn máa ṣọ́ra yẹn pé yẹnì èèyàn ń rí pọ́nà ọba ó ń ríyàn ní gbogbo ibi tí yẹn bá wà kó ike gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe nǹkan ó fẹ́ ṣiṣẹ́ rẹ ni kò mọ̀ rí pọ́nà náà rí ni ó fẹ́ ṣe ní tí ọ̀dá ni kò pọ́nà náà rí ni irú ẹnìyẹn tó bá ti ń rí bẹ́ẹ̀ á jẹ́ pé èèyàn ń bẹ̀rù ọlọ́run àbàlẹ̀ nílà nẹ́bí fi sọ fún Mu'adh ànẹ́bí ni ittaqillaha haythuma kunta bẹ̀rù ọlọ́run gbogbo ibi tó bá wà gbogbo ibi tó bá wà yẹn torí pé kí ni ìmọ̀ ṣọ́ ara èèyàn pé hey ọlọ́run máa ń rí mi ọlọ́run máa ń rí mi ọ̀nà pé ní muraqaba idha faza bi al-abd ya'budu Allah fi kulli ahwalihi wa yajtanibu dhanba makan Allahu ilé ẹni yẹn ẹ máa rí gbogbo ìgbà ọmọ jẹ́ ẹni tí ọmọ kun ọlọ́run ọba rẹ̀ yóò mọ̀ tẹ̀lé àti ọlọ́run yóò sì jìnnà sí ìmọ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ní gbogbo ìṣesí tó bá wà ní ẹ̀rí ìbẹ̀rù ọlọ́run ọba òun ló máa ń jẹ́ kí gbogbo ibi tí yẹn bá wà ẹ̀ ní sí ìmọ̀ ṣàpẹ́lú mi tó bá wà nínú ilé rẹ̀ ọ̀tọ̀ ní fọ́tò rẹ̀ tó bá wà níbi iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní fọ́tò rẹ̀ ẹ̀rí tó bá wà níta ọ̀tọ̀ ní fọ́tò rẹ̀ ẹlòmíì níta Allahu Akbar ẹni ọlọ́run ni olùbẹ̀rù ọlọ́run ni lójú àwọn èèyàn àmọ́ ẹ padà sínú ilé lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ ẹ padà sínú àwọn ìyàwó ọ̀tọ̀ ọlọ́run ni la ilaha illallah tí ìṣe pàrọ̀ ènìyàn yìí sàbòsí pé kí bó ṣe rí náà nìyẹn torí eléyìí ni fún yàn ó jẹ́ pé o ní àwọ̀ méjì nìyẹn ọ̀gá ni ọ́ ọ̀gá irú ẹni báwọn ìròyìn gbogbo àyíká yìí níbi iṣẹ́ rẹ̀ olùbẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ nílé rẹ̀ olùbẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ níta olùbẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ olùbẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ láàrin òun àtọlọ́wọ́n ọba rẹ̀ olùbẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ ara tí yẹn tó mọ fi mọ̀ pé lágbájá yìí àdúgbò náà lọ́mọ mọ̀ nínú ọkàn rẹ̀ pé ti ń wọnú ọkàn oríwọ́ tó ń gbáwẹ̀ tó ṣe pé òun tó ń yọ aburú ṣe Allahu akbar tó tún yọ aburú ṣe àbí ó fẹ́ ṣaburú nínú àwẹ̀ náà àyàrí ọmọ ẹ já tó kàn pé ọlọ́mọ rí mi tó ìbẹ̀rù ọlọ́run tó lọ́n fẹ́ kó rí òtí ẹ̀ tí ìgbésẹ̀ lé rárá òtí rí tètè múra múra tó kó jẹ́ pé gbogbo àti bá ti fẹ́ ṣe nǹkan tí ò dáa ọmọ fíl pé hé lọ́mọ rí mi gbogbo àti ó bá fẹ́ ṣe ń tọ́ dáa ó ṣe pẹ̀lú àníyàn dáadáa ó ṣe gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe fẹ́ ó ní fi kárí mi sí irú ẹni yẹn ó ní olùbẹ̀rù ọlọ́wọ́ bá. tó bá kan náà nínú nfihàn tí wọn tó máa fi ń mọ̀ pé àwọn ìṣesí ìbẹ̀rù ọlọ́run ti ń di ara yàn òun náà ni tahari sidqa fil aqwali wal a'mal oníkéèyàn jẹ́ ẹni tó ṣe pé yóò máa gbá òdodo mú ní gbogbo ìgbà bá ń sọ̀rọ̀ àbíṣẹ́ tí bá ń ṣe kò ní ṣiṣẹ́ ẹ̀rọ kò ní ṣiṣẹ́ kò ní sọ̀rọ̀ ẹ̀rọ lẹ́nu òdodo lẹ́mọ̀ bá lẹ́nu rẹ̀ tóbi gbogbo ọ̀rọ̀ bá dàrú bó ṣe lè kọ́rọ̀ yẹn dàrú tó ní tó jù dúdú wọn mọ̀ wá káàkiri níbẹ̀ ìdí òdodo yẹn ní sì mọ̀ dúró ẹni tó bá ti di pé rúwà yẹn ti wà nínú wà ń tí o sì pé ẹ ẹ ẹ gbẹgbẹ àtòlúwà ẹ ẹ jáde òdodo pẹ̀lú ẹ̀sìn rẹ òdodo pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run bó lè yẹn ṣe máa ń sòdodo pẹ̀lú ọba tó dání òun náà ni pé ntọ́lọ́mba lóun fẹ́ tó orí bó ṣe sọ lóta gbangba o fẹ́ pẹ̀lú ọlọ́run náà ló ṣe wá mọ wá ti nínú ilé tọ́lọ́run náà mọ̀ rí ọ pé wọ̀ yìí ní tó ń wí níta náà ló ń ṣe ọlọ́run kó máa wọ́n jáde bọ́ta wọ́n ti wá sí ẹnu ó dùn Allahu Akbar kódà wọ́n Allahu Akbar ń gbọ́ wá sí kanjọ ní ṣẹ́yìn pé nínú oríṣiríṣi ni mo ń kó sínú oríṣiríṣi jáde ló ń ṣàlàyé yóò ẹ̀rí òun náà ní sọ pé bọ́ ọ̀dà oúnjẹ ọ̀dà pàrọ̀ ọ̀dà ń bọ́ wọ́n ń wọn ti bọ́ mbẹ́ subhanallah náà ni Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala ó ní usika bi taqwallah inú àwọn kútùbà rẹ̀ nu ó ní ẹ̀yin èèyàn mò ń kì í ní lọ ẹ̀bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọ̀hún tó ṣe pé allati la yuqbalu ghayraha ọlọ́run ò ní gbà kankan lọ́wọ́ yẹn àfìbẹ̀rù ọlọ́run yẹn gẹ́gẹ́ ọlọ́run nídìí lọ́wọ́ ọmọ ẹ̀dá ènìyàn ولا يرحم ولا يرحم إلا أهلها ẹ̀rí ọlọ́run òsì ní kẹ́nìkankan àfẹn tó bá ní ìbẹ̀rù ọlọ́run ọba yẹn Umar bin Abdul ní pé fa innal wa'izina biha kathirun àwọn tó ń ṣe wá sí ìbẹ̀rù ọlọ́run pọ̀ wọ́n pọ̀ gan àwọn olùṣe wá tẹnu dùn wọ́n pọ̀ pé pé ìbẹ̀rù ọlọ́run náà mọ̀ pariwo ìbẹ̀rù ọlọ́run tẹ́kùnlá ah, ah. wọ́n ti pọ̀ ọwọ́ ni wọ̀là ámìlì nàbì ha kọ̀lélùn àbáwọn tí ó lùbẹ̀rù ọlọ́run àwọn ah, kéré àwọn tí ń lò wọ́n kéré àmọ́ ká sọ yìí kẹ́nu dò yìí ìnàlélá ọ̀nà kọ́lá ìlú mi ò ṣe débi pé yóò sunkún sunkún sunkún ikú ẹkùn ọ̀rọ̀ sí ni tẹ́ni ah, ah, àfa ló gún sẹ́kùn yìí ikú ẹkùn ọ̀rọ̀ sí ni tó ọlọ́run kọ́ mọ́ṣá sànú fún wa ibùdó gbìyànjú wa ni pé ja'alani Allahu wa iyyakum minal muttaqin kọ́lọ́n kó fi ẹ̀yìn àtẹ̀mí sínú àwọn ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba sọ̀rọ̀ tí ó bá jẹ́ ẹni tí ó máa ń wá òdodo káàkiri tí kò dúró sàmọ́ láìkì jẹ́ àà pàtàkì jùlọ nípa ẹ̀sìn ọlọ́run tí kò dúdú ah, ah, ẹ̀sìn ọlọ́run ní wọn káàkiri torí òdodo ẹ̀sìn ọlọ́run yẹn òun náà ni kò lè tìbí kankan wá tí ìbá ti nu súnà nàbì sallallahu alaihi wasallam nu súnà nàbì ní sinú wá so mo fẹ́ òkè ọ̀rọ̀ gbé àwọn ìpè díẹ̀ díẹ̀ tí ọlọ́run bá ní kí n rí gbé ní àsìkò yìí tó nítorí pé àwọn èèyàn wọ́n ń pè mí wọ́n láwọn ní àwọn ìbéèrè táwọn fẹ́ béèrè ní oríṣiríṣi tó àmọ́ ọjọ́ náà ni ó dàbí pé àti pé nǹkan tí mò ń sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni òun ti ká máa ń ṣàlàyé ààyè púpọ̀ tó ẹnu wọn ọlọ́run bá ní kí á rí gbé nínú kọlù tó kí agbè tó e. láti àwọn èèyàn tí ń pè jẹjẹ díẹ̀ náà ni. wa alaikum salam ẹ ti wọlé. ẹ pé ètò rẹ ta. náà. Béèrè ni. Mọ́nì bá ní látà lórí ẹ̀. wa sọ ọ̀rọ̀ níyebíye ni Ọlọ́run wà ní sọ́bà o. Àmì náà mi máa. Bó fẹ́ pẹ́ fún wa o. Àmì máa ẹ ṣe máa. Àti ọdún ayọ̀. Àmì máa. Àní bá mi jẹ́ o. Ẹ ṣe wà. Ẹ ṣe ẹ kú ètò. gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ìṣesí ètò yìí mo ní tó bá rújú nọ̀rọ̀ àbí tí ẹ bá fẹ́ ṣe lára bẹ́ẹ̀ ní àlàyé náà ni mo pàtàkì yìí náà bóyá bí ìbéèrè ìbéèrè kan wàlékùn sálám tó làbà kẹ́ẹ̀tì. alhamdulillah. amin jesus kan wà kẹ́ra. mo ṣàlàyé pé fún àwọn tí wọ́n bá fẹ́ ní ìbéèrè torí pé kí ni iṣẹ́ rí ìbéèrè yẹn ó jẹ́ ìpè àkíyèsí fún ẹni tí wàlékòó sàlámù ẹ ti wọlé ẹ ti wọlé ń ti ń sẹ ẹlò ẹlò ẹ ti wọlé. وعليكم السلام نعم الحمد لله نعم نعم bẹ́ẹ̀ni hmm. hmm. tó wá hmm. jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n lè kí tó ìmọ̀mù lè lórí kan dúró náà tó tó wá ìtún yá yóò tó wá tó tún méjì mí bẹ̀rẹ̀ ẹ fà pé ọ̀kan ni ò tí ì parí ẹ̀kọ́ ní sọ pé wọ́n jọ yẹn ọ̀kan yẹn mọ́ yóò ignore ẹyọ kan yẹn yóò abẹ́rẹ́ méjì ní fún wa so wallahu a'lam naam. naam waaleykum salaam. orúkọ mi ni salam sadiq alakoso. naam ẹ káàbọ̀ naam ẹ káàbọ̀. ọlọ́run bá a ti pẹ́ fún mi àpẹẹrẹ ìbéèrè mi lọ báyìí mm-hmm. bí ẹ̀ bá fẹ́ sí mi bí ẹ̀ máa ti ṣe nìkan. Mm-hmm kéèyàn wá súnmọ́ ìyàwó rẹ̀ hmm. kó ti yóò ti sinú àbó ti sinú. ẹ bọ̀tà àsìkò sínú ti tó àbí. ẹ ìgbà tásìkò sínú báyìí tó kò sí wàhálà kankan fún tó ti yé báwọn. wọn kàn jọ kàn wọn fẹ́ràn náà. àbídìnlá ìdáhìnlá tó bá di ní ọjọ́ mẹ́jọ á tún pàdé lórí ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run tí à ń bá lọ. gẹ́gẹ́ mo sọ níbẹ̀rẹ̀ wípé aláàjì wa bọ́lá ńlẹ́ sàrò ní. sàwọn ni wọ́n sọ ká dedicate ẹ̀ fún àwọn bàbá wa mẹ́ta kan àwọn aláàjì wa Ibrahim Magaji Sarumi bákan náà aláàjì Ali Yusuf Salami Rocks bákan náà aláàjì Ali Bay Sarumi sọ̀rọ̀ ní ká fi àwọn ètò yìí ká dedicate ẹ̀ fún ọ. fún àwọn tí a bá fẹ́ pè mí sí ẹ̀yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.